واصل فبما يلوس ويستجير المجرم أدعوك ربي كما أمرت تضرعا أمرت تضعها فإذا رددت يدي فماذا يرهم مالي إليك وسيلة إلا جاء lọ́dọ̀ àwọn ilé fíìmù. jáhì ìmọ̀ ìmọ̀ ọ̀dọ̀ àwọn ilé fíìmù lọ́fà làwà yìí. àwa náà tó dúpẹ́ bọ́lọ́hún pé ẹ̀yin àgbààgbà ẹgbẹ́ nílé fíìmù mo fẹ́ kí n mọ ara àwọn àgbààgbà ẹgbẹ́ ẹ dákun ẹ jẹ́ àmọ́ ọmọ okùn ẹni tí máa ń bọ̀ wá kí wa o kí lẹ pé ẹ má jẹ́ sí ó kọ pé ìwọ nìkan ni ó wí ah, ah. kí ló wí jàre honourable musa atoyebi ah mọ́kúnlẹ̀ fún mi bàbá mi nu bú ọmọ kí buhari musa lèmi ń jẹ́ ni ọkùnà yọ̀dà ah, ah. ọ̀gbọ́n nǹkan bẹ́ẹ̀ o. Allah. Ya muntasuli wa ya kullal munaa. náà. ọmọ ọlọ́run mi tó lè bọ́ ọlọ́run. akramakallah. à ń bẹ lọ́dọ̀ àwọn létí. bí n bá rí ìfarabalẹ̀ yín èmi sọ̀rọ̀. ṣé ẹ ráwọn tẹ́ ẹ bá gbowó lọ́wọ́ wọn wájú ni ẹ máa tò wọ́n sí. ìbá rí ìfarabalẹ̀ yín ẹ̀. Allahu khaliquna bil khayri yarzuquna wọ́n náà hànúná dè ọ́n. ọlọ́run likẹ́lí yóò fi kọ́nà hamdá limaulana bímá àhàyàna. ẹ̀yin lè fíìmù hmm. ẹ̀yin lè fíìmù. adúgbò fọlọ́n. alhamdulilah. ẹ dákun ẹ farabalẹ̀ torí anabi muhammad. ṣé kìí ṣe pé ti gbọ́ rí bára bí ó ti wí bàbá lọ tán. ṣé kìí sì ṣe pé kéwú la mọ̀ tó báyìí bá a fa àtọ̀hún ó ti wí bá a bá lọ tán àmì ẹ̀jẹ̀ àṣàdùà. mọ́lá yẹ̀họ́ lé. àkọ́kọ́ ẹni àdúrà. ọkọ náà akramakallah. àkọ́kọ́ ẹni àdúrà lẹ́yìn àfáàgbà Sheikhana Tajul Adabi. ẹni àdúrà tó tọ́ sí lọ́dọ̀ wa ká tó lè máa sọ̀rọ̀ bàbá wa làájí àgbà ni rahimahullah ta'ala. ẹni àdúrà tó tọ́ sí ká tó wí kankan ó wà sí àgbáyé ni. rahimahullah ta'ala. ẹni àdúrà tó kàn ní babalágége àwọn tó sá ọ̀nà wọ̀nyí kalẹ̀ fún wa ni ẹni àdúrà tó kàn ní babalágbàjì ọwọ́ aṣọ sírí gbogbo àwọn tó tún jù wọ́n lọ tí wọ́n ti lọ àtàwọn tí ò tó wọn tí wọ́n lọ́ọ́ bá ọlọ́run bá kẹ́ gbogbo wọn. amiina nílùú ọ̀fà bá a bá ṣàdúrà kábíyèsí tápẹ́dàkùn ọlọ́run má lè kábíyèsí láàfin má sì dààmú bàbá wa kábíyèsí ọlọ́fà ọba tó kórìíre rẹ ìlú ọ̀fà ọlọ́run má da ọlọ́fà síásíá ọlọ́run. àmín àbí báwa bá ń ṣàdúrà ọba lórí wọn ó yẹ kàn pẹ̀lú amíní. àmín. ọlọ́run bá wa pẹ̀lú ọlọ́fà. àmín. ọlọ́run fọ̀fà láyà balẹ̀ fún ọlọ́fà ó sì fọ lọ́fà náà láyàbalẹ̀ fẹ́yìn ìlú ẹni àdúrà tó kàn láàfà gbà fún gbogbo ọ̀fà. àfà gbà fẹ́rígun mẹ́rẹ̀ẹ̀rin ọ̀fà àtàgbègbè ẹ̀. ṣéèkù. òun ni dókítà sheikh. Eh dèdèrè tí yín ó lè pé wọn ò fọmọ sí i ló jẹ́ awó dáadáa dókítọ̀ sheikh nítorí wọn fẹ́ràn mi àbí Salman Hussein ìmáàmù àgbà ni wọn ní fún gbogbo ìlú Ọ̀fà àáfà ni wọn ní fún gbogbo ìlú Ọ̀fà ẹ̀rí àwọn ọmọ kéwàá fún àgbà ẹ̀rí àwọn ọmọ kéwàá fún àgbà ni. دكتور الشيخ سلمان السيد الإمام الجامع في مدينة أوفا حدم الله حياته وعفسه الله gbogbo erigun mẹ́rẹ̀ẹ̀rin Ọ̀fà gbogbo ẹ̀dá bàbá àrí bàbá wa ìmọ̀ọ́mú àgbà bí n bá lọ tán ọ̀pàdé wọn lójú ọ̀nà ni orí wọn ń bì kan ni ah salamu aleykum sa bàbá wa Buhari Musa wọ́n wá o wọ́n wá ní gbogbo wa tá a bá rí yín o kàkẹ́ iná àtẹnà iná àtẹnà lẹ́yìn bá ń kéré sìn àbẹ́ni ọba tó wá pàdé wọn tó ní opportunity kó súnmọ́ wọn báyìí Buhari kọ́dà wọn bá fàásì Buhari Musa ó ní àṣàdúrà fún pé iná àtẹ iná ẹ rí i pé mọ̀ọ́mọ́ fọ́ ni ẹ wá bá ń ké fún bisimilayi iná àtẹ iná. bisimilayi rahman rahim inna a'tayna kalkawzar fasalli li rabbika wanhar inna shani'aka wal abtar amin ọwọ́ akẹ́ gbogbo ẹ̀yin àfa àtàjọ ń bẹ lójú agbo ni. ẹ dákun ààrẹ ẹ fi sínú gbòógì torí bógun bá dé òun ní ọ̀sán ájú ààrẹ lò bọ́ gbọ́ pa kọ́dà gbogbo aláṣà wo nìkan ní ìjòkó bá ògùn pọ̀. adélọ́dún a èmi sì ń jẹ́ Buhari Musa adélọ́dún ajíkòbí wa ọlọ́run bá wa pẹ̀lú yí bàbá wa adélọ́dún nísàlẹ̀ gàmbari wa àdúgbò lọ́dọ̀ ìlọ̀dọ̀ àfa àgbà àfa wa alimiskin mo kì í gbogbo ń tẹ́ tọrọ fún wa ni ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fẹ́yìn náà. àmín bàbá wa amọ́ra amọ́ra ẹ ẹ ti gbọ́ alimam amọ́ra kò sí ẹ̀yẹ́ nù kí n pé kọ̀ọ̀kan lọ́fà kí n mọ̀ rí pé kẹ́ tún mi ṣe èmi sọmọ ọ̀fà. Baba, wa misbahudeen imam ṣàwó ṣàwó ah ẹ̀yẹ dáadáa ni ẹ̀yẹ jókòó jókòó gbogbo ntọ́lọ́run dì fún ọ lọ́dún tọ̀hún ọdún tàná àtọ́dún tòní tá a bẹ̀rẹ̀ yìí ọlọ́run ò ní fẹ́ kún pamọ́ sínú ẹ̀. àmín. bàbá sheik muhyiddin mido. Mido, mo kí yín púpọ̀ mi ẹ̀ bá wà ọlọ́run bá sọ yín lẹ́sìn olóore. àmín. bàbá wa sheikh nasif dondu ọlọ́run ò ní bá ti ń yẹ o. àmín. ọ̀làlá ilaha illallah. àmín. gbogbo ẹ̀yin àgbà ẹgbẹ́ ẹ̀yin àgbà ẹgbẹ́ tá a wá bá lé fíìmù lọ́fà ọlọ́run kọ́ wọ lánà kọ́ wọ lóòní kọ́ wá wọ lọ́ọ̀la tí èyí ẹnìkan ẹgbẹ́ yìí àlékún àlùbáríkà ọlọ́run ó fi sí. àmín. ẹ dákun ẹ jẹ́ ká mi ó máa bo àdúrà tá a bá sí. àmínà. kọ́dà ni tí èyí sọmọ ẹgbẹ́ ti ń bẹ ní èdè rí àwọn elétò ààbò wa nítorí kọ̀ọ̀kan wọn bá ń fi ọlọ́run ṣe fún wa. àmín ọlọlá ilaha illallah. amiina. ẹbí mi lọ́rọ̀ ni n ó sì dáhùn ẹ ẹ sì yọ̀dá mi torí tó lọ lùkàn ni. wọ́n ní kí n sọ̀rọ̀ nípa ìtí ń dààmú ayé lónìí. bẹ́ẹ̀ bá béèrè pé kí ni ń dààmú ìjọba nàìjíríà tí òjò rìdì fi múlẹ̀ ẹni kì ta. وهفرها سودك ما استطعت فإنه إن نمت عنه فليس عنك براكد òbí rere ń bẹ láàrin wa yìí kò sì kéré mú ayé ọlọ́run buhari rẹ̀ dákun ọlọ́run alahajà amina òbí rere. ọlọ́run ò ní fọmọ rẹ pa ó ọba tó ọ lókìkí tó ń láti jọ yìí ọba náà ní bẹ lóye ẹnìkan ò ní ẹ̀ ò ní ṣubú. amiina. gbogbo ẹ̀dá bá mọ iyì gíga ò ní ó ṣubú láíláí. tí ọba mọ iyì gíga yóò mọ wí tí ọ̀dà ń pẹ́ ẹni tí bẹ́ẹ̀ atina iná àti iná ó ní gbogbo ẹgbẹ́ ni kí n ṣàdúrà fún orúkọ dà àtàgbà ẹgbẹ́ orúkọ ẹni tọ́wọ́ àwòrán nígbà tí n mi sọ̀rọ̀ ó ní gbogbo wọn ni ẹ ṣàdúrà fún tọ́ ọlọ́run ọlọ́run iná àti iná wí amina. tẹ̀ ń bẹ ní etí ọ̀jẹ̀ nàìjíríà orójú. ẹ bá bí yín léèrè ẹ ní lára ni. wàhálà hasu dẹ́tà máa ṣàtọ́ ọjà fa iná ooo ẹni múta ni ò falẹ̀ ṣà àwọn tàbí ọ̀kẹ́dẹ́. àwọn àfáà ń bẹ́ńjì kó wáyé bàbá ní fa iná ooo ọ̀rọ̀ yìí fún wa tá a bá lọ tẹ́lẹ̀ o. wàhálà hasu dẹ́kà. àwọn àfa àwọn ni àwọn àfa ìyá tiwa tá a jẹ njọ́ àlìkìyàmọ̀ ìyá kìí ta ni. master tó ọjà fa ìnáwó ẹni mútàlẹ́ ò falẹ̀ ṣá àǹkàbẹ̀rọ̀ kéde. ọmọ ìyá mi tó ń bẹ lé fíìmù láàárọ̀ yìí àdúrà ni ojú ọ̀pọ̀ ó lè sọ́ra rẹ lọ́wọ́ onílára. Hmm onílára ò lè sọ́ra rẹ lọ́wọ́ ẹ̀ ọba àlú ò lè sọ́ra ẹ lọ́wọ́ onílára hmm. àdúrà òun ni ọ̀pọ̀ ń kà. iná lè ha súnjà. ẹ ń gbọ́. wà iná ara ọ̀kà àtàwọn dòdà. bí ọjọ́ ti lọ ní. mẹ́ni ó àdọ́rùn-ún mẹ́nà àdóhùn làhákìdí. ẹ̀yin lè fíìmù láàrin yín nínú mítìnì yín láàrin àwùjọ yín bẹ́ẹ̀ bá gba ìlara láyè ẹ sì fọ́ ẹ fọ́ àmọ́ bẹ́ẹ̀ bá gbà kẹ́ ẹ ra gàbó pé kò ní sí ìlara láàrin wa ní ìṣe ntọ́ bá dé ẹ̀jẹ̀ á parí èmi tẹ́ ẹ bá ra gàbó tẹ́ ẹ tètè tó ṣe ẹgbẹ́ yóò sì gùn lẹ́nu. ìlàlẹ́ àṣùdà wà ń arọ́ kẹta wà dòdà ẹ̀yin obìnrin tí mo kọjú sí wọ̀nyí ẹ borí ẹ borí ẹ borí ẹ sí láàrin ipa tí bí wọ́n ti ń sílé ẹ borí kọ́dà bẹ́ẹ̀ sí odò yìí lánàá ẹ sá borí ẹ tòní bora yìí láṣìírí. èyí tó lẹ́sìn dún àwọn aláwọ̀ tí bá pè jáde ní fìdí tí mo gbé máìkì ní lọ́wọ́ pé dàníyàn bí wọ́n ti wù ẹ̀kú yóò mọ̀ ẹjọ́ yín ni ẹsẹ̀ dùn àlà òun lè dẹ́kun bí ààrẹ bá kú olè dáwẹ̀ yìí ìbọn wà yí bọ́ọ̀tà ní tó gbé wọ́n wá báyìí sùn. eré ìlara la wà ẹ wo nàìjíríà bó ti rí ni ẹ̀yin olóṣèlú tẹ̀ bá ń bẹ láàrin wa nìyí ẹ̀rì tìyín náà ìlara ni òjì ẹ̀rẹ́ ni òjì ẹ̀rẹ́ gbèsè ìlara ni òjì ẹ̀rẹ́ gbèsè.

one of Africa giant àwa lè yára jẹ àwa là lélẹ́rì olóko mi bẹ́ẹ̀ nbí tó ń jòkó sínú ibi tó inú ìlú ńlá lọ́wọ́ nísìn ntòlè mólókọ mi dìde lẹ̀ wúyà pé ó yẹ ẹja lọ wò kan náà bẹ́ẹ̀ bá sọ fún pé màálù bí ọgbọ̀n kú. ìlànà àsúndà wà iná àwọn kí àtàwọn dòdà. ajẹ́gbọ́n mi ń gbọ́ tó ìwé àmọ́ ń bọ̀ ìlara ẹ̀yin lè fíìmù èló kó bá nàìjíríà ẹni ó ṣèjọba tọ̀wọ́n tó ń pè à èyí tí ń ṣe lọ́wọ́ yìí ọmọ sí i ẹ̀wọ̀n gan ẹni ó ṣe tiẹ̀ fọdún mẹ́jọ tí ọ̀rọ̀ náà lu bàbá rẹ̀ tún ṣe ìṣe wa ń takò ẹni tóun ṣẹ̀ṣẹ̀ fẹ́ wá bẹ̀ yóò ṣe eré ni o kò ní í ṣe eré ni o kì í yẹ nìkan ìwọ ti ṣe lọ́dún mẹ́jọ a ti rí i pé owó ló kó jẹ. ẹ ń lọ lẹ́hàá sún. وإن أراك توددا àfa mọ́kèéta àfẹ́ ẹgbẹ́ rẹ̀ tó bá fẹ́ káyé rí ọ́ dáa kó orí ibi tó ṣẹ̀rù ká bí Buhari Musa ti jókòó yìí bẹ́ẹ̀ bá dàdúgbò bàbá mi tẹ́ bá béèrè nípa mi pé Alhaji Buhari ṣé tá bá pa àfa mi ṣe ìròyìn ibi wọn wọn ni àá wọn làálàájì ní ọkọ̀ọ̀kan náà yín èyí sì jókòó tì ẹnu pé mi bá ti rí pé ọbẹ̀ rí ọ̀rọ̀ ìwò márùn-ún ọ̀rọ̀ lẹ́yìn dá fáfá kínní èyí ni mo tọ̀ èmi kò mẹ́ tèmi lọ èmi mi ń bá ń bẹ nílé torí è gbélé ń bẹ lọ́dọ̀ àwọn alápàlà ládùú èkìtì èmi è gbélé àmọ́ àfa ibi ayé dojú dé táyé dojú dédé lónìí ẹ lè bá àfààní àtìmọ́lé gbẹ́ngbà náà wọ́n bá wa pé èèyàn lọ́wọ́ ẹ̀ ọgbọ̀n ọdún sẹ́yìn ẹ lè bá àmọ́ kálukú fẹ́ lówó èmi fẹ́ lówó ìwọ fẹ́ lówó bí mo ti jókòó ìmọ̀ kankan ṣe ìmọ̀ kankan wò bí kankan bá dúró lẹ́yìn mi ní sàfi kí wo bẹ̀ kí n tó lè mọ̀ àwọn èkúté làjọ ń gbẹnu ilé ìmọye èkúté tí ń bẹnu ilé mi nísìnyí ìwọ ló sì mọ tiẹ̀ ìwọ lọ́wọ́ àlọ́ mọ tí ń ṣe nìkan. ìlàlẹ́ àsúndà wà iná àwọn ọ̀kẹ́ dòdà. bẹ́ẹ̀ bá fẹ́ káwọn àfọ ọ̀gbádùn ẹ fi kálukú ẹ̀ láyè bí wàá fẹ́ abá fẹ́ gbádùn ayé ẹni ọba bú ọmọ pọ̀ gbọ́ hmm. ìwọ sáà máa bá ayé lọ ọgbọ́dọ̀ bú ọ ayé tiẹ̀ dáa ju tiẹ̀ lọ bẹ́ẹ̀ bá jọ lọ láàrin ìlú ẹni kó lérò lẹ́yìn jẹ́ nìkan lọ lérò àlùbáríkà pé òun náà nù èmi lè fẹ́ kó bọ̀ mí lọ́wọ́ ni àbúfẹ́ máa ya fọ́tò ni tẹ́nìkan dáa ju tẹ́nìkan lọ. mi ni bàbá tí wọ́n gbà yìí tọ́lọ́ ń pè wọ́n wọ́n máa sunrun fàyàbalẹ̀ ó sì máa jíjí fàyàbalẹ̀. mi nálẹ̀ adùn ìhà kìdí mi ni wọ́n ọ̀yá ìyàjú. fọlá رضي الله سودا وإن رأوا بنت الجميلة فصار عنه براكدي رضي الله سودي زوال نعمتك التي ìlò ibi tágbára rẹ ò ní ká tó fi dákẹ́. المقصود سوال نعمتك التي ولا من يعتفر بهرا ليوكي غيره ومن يعتفر بهرا ليوكي غيره سيدفع في البحر الذي هو آخر كيلو تواوي أكرمك الله سيدي قولك wájú ìfòròdí ẹ̀. akramakumullah ọlọ́run mú àwọn àfáà tí wọ́n ti ń wú ọtí ẹ̀tẹ́lẹ̀ wọ́n wá fi ọ́ yúwé rìn. ẹlẹ́gbọ̀gbọ̀ ẹgbẹ́ bẹ̀rẹ̀ yẹn rí Allahu Akbar Allahu Akbar gbogbo ẹ̀yìn ẹgbẹ́ ẹbẹ́ rí mi. gbogbo ẹ̀yìn ẹgbẹ́ ẹ̀dàkùn bẹ́yẹn bá lè rí ìwú dàrú nìyí. àwọn ọmọ ìjọ jẹnẹrẹ tí wọ́n mọ ẹni tẹ́rí ẹ̀ dàrú tó àwọn la kó yìí wọ́n nà ẹlòmíì tọ́ba délé ọkọ rẹ̀ ìyàwó rẹ̀ ó sì ẹ̀hẹ́n ọ̀gá àwọn nu yes ahẹ́n ṣe é láwọn tọ́ba kúrú ó lọ burú o. rọ̀díyàlá hasun ni. ọ̀jẹ̀ agbowó fún wọn ká máa lọ. akramakumullah. ọlọ́run ti yẹjú ẹ̀ àwọn àgbà ẹgbẹ́ ní kò wá. ìgbọ́. wàrí dọ́là ha sóòdì sàwá lóní àrímàtì kalẹ̀ tí. ẹ̀yin ìlú Ọ̀fà ẹni nàám. ó ti. رأيتها من طرف أو تالد. obìnrin tó jókòó wájú yìí dákun wo wo àwa ń gbà rẹ̀ bọ́sẹ̀yìn díẹ̀ gbogbo ohun tó ti ṣe gbákun lẹ́yìn díẹ̀ àwa láwẹ̀ yóò dáa fún ọ ọba sọ pé tiẹ̀ tó mú borò díẹ̀ lọ́wọ́ tó fi wo wájú ní ìbá dáa. وهفاها سودك ما استطعت فإنه إن متعنه فليس عنك براقدي ẹ̀yin ìlú Ọ̀fà ìlú Ọ̀fà àmọ́ ewu mi torí bàbá wa Salmanu sẹ́yìn. Allah akbar. ṣeéhù. àwa àdàbí yà inú wa máa dùn bàbá délùú Ọ̀fà pé ọmọ ìyá wa ń bẹ níyì òun náà ni Salman Hussein àfa àtọ́ dáńtọ́. Masha Hmm bí ọba wa ìmọ̀mú àgbà bá ń sọ̀rọ̀ ọlọ́fọ̀ wà mọ̀ wo ẹnu ẹnu ẹnu Salimanu Hussein báyìí ah fẹ́kẹ́ wúnà wẹ́sì ń kéyì pẹ̀lú àlùbáríkà. àwọn tiwa ni wọ́n ti pọnmi lẹ́nu àárọ̀ yìí. àbùdá. níjọ́ wà ná omi èyẹ lè gbomi lọ́wọ́ rẹ̀ rẹ̀ pé ó kè é sómi ló mú kú yẹ yọ jẹ́ kí kí sẹ̀ ọ́ mú báyìí dé ọ́ kọ̀ọ̀kan mọ̀ yẹn o ó ti mú nǹkan mọ́ mi o. ìlàlẹ́ àsúndà wà ilà àrọ́ọ̀kà tàwa dòdà. ẹ̀yin lè fíìmù lọ́fà ìlara òun ni òjì agbádùn ìlara òun ni ọjà yóò rojú ìlara òun ni ọjà wo pè kọkárí ìlara òun ni wọn ò fi jẹ́ àmọ́ bí a ń lọ bèlè bí a ti ń bọ̀ innal hasuda. innal hasuda wa inna araka tawadduda tọ́mọ ìyáálé ya rèdè tọ́mọ ìyàwó yẹni tí ò ní làákà yìí ìlara ní ẹ̀yìn lè fíìmù eléyìí lọ ó gbógun tiẹ̀ dé ọ̀sánú àmù eléyìí lọ ó gbóògùn tiẹ̀ dé ó sì mọ́nu ọbẹ̀ ọbẹ̀ kan yìí làwọn ọmọ ìyáálé àtọmọ ìyàwó ni wọ́n jẹun làyìlà ìkáwá dé ọmọ ìyàwó kan ń jatọ́ ọmọ ìyáálé òun rìn bè ẹrù kan kí ló fà á ìlara ni pọ́nmọ́ rẹ ò ní dáa ju tèmi lọ tiẹ̀ náà ò ní yanjú. ìlànà àsúndà wà ilà àwọn àkàtàwà dòdà minhu eh, adọ́rò minala àdúgbìlà hákìdì. ẹ lọ́kùnrin farabalẹ̀ kẹ́ tó dáadáa àfẹ́jà ọlọ́run jẹ́ dáa fún yín àfẹ́jà etí mọ̀ ń fà tí fi dí báyìí àwọn kan ti wà ní ìlàtàárọ̀ àwọn kan wà á dé nísìn wọ́n wà fẹ́ jòkó wájú etí dá wàhálà lẹ́nu. àwọn tó dìsáàfù wájú lọ́dọ̀ wa ní ìlójú agbo yìí lónìí òun làwọn tá a fẹ́ gbowó lọ́wọ́ wọn. àtà afẹ́ gbowó lọ́wọ́ wọn ẹ̀tọ́ wọn síwájú kọ́mọ̀tì pé wọ́n mọ̀ ọ́ kọ́sẹ̀ kọ́sẹ̀ kí nílẹ̀ yìí kó tó jáde wá bá wa mo fẹ́ kẹ́ ẹ tó tọ́ dáadáa ọlọ́run ò fòye tó gbogbo ẹ̀yà àgbẹ̀gbẹ́ ẹ fọkànbalẹ̀ ọlọ́run ò ní dà yín rú àmín ọlọ́run ò ní dà yín rú làákàyè tẹ́ ẹ fi ń gbé ń ó ti bẹ̀rẹ̀ débi ó dé yìí ebi làákàyè náà ní bẹ́ẹ̀ mẹ́ẹ̀ ọlọ́run ó sì jọ àlékún fi function ọlọ́run ó sì fún yín. amiina. Allah. wọ́n fẹ́ kí n rí ìfarabalẹ̀ àwọn èèyàn ọ̀rọ̀ ṣe é sọ̀dànù. Hmm. mo fẹ́ kárí farabalẹ̀ yín bàbá fiwọ́lẹ̀ fiwọ́lẹ̀ à wọ́n tó nǹkan wọn iná àtẹná bẹ́ẹ̀ bá tó tán dáadáa ẹ wá wí fún wa ẹ dákun ọ̀rọ̀ òsè sọ̀dànù. ọlọ́run dé ẹ̀rọ ọmọkùnrin kópa yìí ti yá yìí dáadáa ó sì fáyìn ọlọ́run ò ní jẹ́ òmò gógóró mu o. ẹ̀rín ó sì yá yìí dáadáa ẹ dákun ẹ wá wọ ọlọ́run kí lẹ́ wàá pọ̀ ọlọ́run nísìn ẹ wo bó ti dá èmi ẹ wo bó ti dá èlé yìí kí lẹ́ pọ̀ ọlọ́run sẹ́ pọ̀ sábùrì sí ni ẹ̀rín ó sì fáìn ah gbóná ọmọ ọdún mélòó ni ọ twenty ah twenty five years ẹ wọ́n lè ṣe gbẹ̀nà yìí gbẹ̀nà yìí. Allahu Akbar ẹ máa wá wò gbogbo ẹ̀yin àfa ẹ wá wò bó ti fáyìn tó yìí o bàbá wa ṣe díẹ̀ làyìlà ṣe ń bímọ kínní tó bímọ kejì ọmọ dìbí mẹ́fà bí méje tágbà dé yọ wàá ta pupa bó ti yá yìí yọ wàá ta fáwọn ọmọ òun ọ̀wá rí fáyìn mọ́ àwọn ọmọ wa fáyìn jòun lọ. Allahu Akbar. bá a ti wá lọ ayé nu bọ́lọ̀ tí mo tó nǹkan nu ta ní pé ọ̀sán lọ́hùn wèrè ló ń tọ̀hún nǹkan dé ọkọ ọkọ̀ wàm àwọn kírísítẹ́nì ní jésù tọ́lọ́hún ní akọjá tẹ́wọ́n ní ọlọ́run ṣe o ṣé wọn ò mọ̀ fọlọ́run bẹ̀ èyí kọ́kọ́ pé jésù ńgbà wá rí pé wọ́n ní ẹnu ọkọjá àwọn olè ti kú àwọn wọn o ní ṣe o èwo láàmúnú méjèèjì gbà gbogbo àwọn èrìkejì àwọn oníṣẹ̀ṣe àwọn náà ní ìbá kọ́dá ìbá ṣẹ̀dá láyé ta ni ìbá kọ́dá ta ni ìbá ṣẹ̀dá ìbá ṣẹ̀dá àwọn ọlọ́run ni wọ́n wí bí wọn bá júbà ṣẹ̀dá ogun wọn ò ní jẹ́ ẹ wá wo gbogbo tí jóògùn ọlọ́run wá dá àwọn kan wa lérí wọn ká gba gbogbo tí jóògùn láyé bóògùn rẹ ti wò ó gbóná tó bí wọn bá múlu ẹ nísìnyí òun làwọn múnimúni àwọn ọlọ́pàá wọ̀nyí tẹ́bà ṣé ẹni bó ti dúró yìí wọ́n ní cell one cell two pt one jẹ́ cell one cell two cell three bẹ́ẹ̀ ni ìyá wọn jura wọn lọ ọ̀kan bẹ́ẹ̀ bó ti kákò ní àtàkọ́ọ̀bù bẹ́ẹ̀ bá wà bẹ́ẹ̀ lóṣù kan tí wọ́n bá sọ ọ́ lẹ̀ yèrè òtún náà rú mọ́ ọlọ́pàá àyìnlá wàláyé ẹ̀dá. ìlànà àṣùdà wà ń àrọ́ tawadoda. bí ọba sírú àwọn ọlọ́pàá àwọn yìí àníírí mú mi àwọn náà wá gbọ́n bí ọba rí gbójú ẹ̀ tán táwọn ọmọ ọ̀tá ń gbé shoot tí wọ́n ń tọ̀ wọ́n bọ̀ shoot àwọn náà máa kọ́ ẹ let's go. ilẹ̀ àṣùdà wà ilẹ̀ àrọ́ọ̀kà má jẹ́ àṣà ìlójútì o gbogbo ẹni tí ń bá ń dé tọ́ yẹ ká dá akọ wọn ẹjẹ́ o. bàbá wa Agboola ẹ máa bọ̀ lọ́dọ̀ mi gbogbo ẹni yòówù tó lè jọmọ ìyá yín èmi àfa àkọ́kọ́ lọ́mọ ìyá yín. ọlọ́run kẹ́mi dá. Agboola. al-imam jadid new imam ẹ̀mí rẹ̀ ogun àmín òní kájú kú àmín lágbára ọlọ́run àtọ̀tá àtọ̀ rẹ wọ́n mọ̀ nánú tọ́lọ̀ ń bá sí fún ọ. àmín sami. àmín. ẹ èmi ò fẹ́ràn owó tó wà ẹ̀ná èmi ò rẹ̀ kí etí ẹ̀ tí débi owó gan lọ́ọ́ jòkólẹ̀ ah ọlọ́run ti gbàdúrà wà fáà rẹ̀ ní sìn àwa náà à ń fáyìn bí ẹ̀yin olóṣèlú ẹ̀ wà fáyìn láì kówó ìjọba jẹ́ o ẹ̀rọ mi ti ń dán gbogbo dídẹ̀ yìí olóṣèlú ẹ̀ ebó wa ni ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ mo kí gbogbo ẹ̀yin tẹ́ bẹ́ẹ̀ ń jókòó jẹ́ǹkanjàǹkan ṣé ẹ rí mo jókòó mo study ayé pé kéèyàn máa ṣe wá àti kọ́ máa sọ pé ha ẹ wọ̀ náà ẹ wọ̀ náà kò ní yẹ wá sí ẹ̀ mọ́ o mo sọ́ọ́dì ayé débẹ̀ ni oh, èmi mo ní náà ni kí láà kàn mí ìwọ nu ọlọ́run bẹ́ẹ̀ bá ti ṣe pẹ̀lú ara yín ẹ̀rọ lọ́ọ́ pàdé ara yín. nínú àdúrò nínú àdúrò ilẹ̀ ha kéde. tèmi ni kí n sọ fún ọ pé má ṣe ń tí ọ̀dà o ọlọ́wọ́ ọ̀fẹ́ yìí ọlọ́wọ́ ọ̀fẹ́ tọ̀hún kò sí tọ́ka mi pẹ̀lú ọ̀rọ̀ náà oh, ìwà àti ọlọ́run lẹ́jọ́ pàdé bó o ti ba ayé jẹ́ tó o sì wà lẹ́jẹ̀ náà bóyá nǹkan kékeré kan ló ṣe lọ́wọ́ fi ni mo mójú kú o ìwọ wa jókòó sáyé náà mọ̀ pé wọ̀ náà ọba yẹn wọ́n ta lúdò lọ́wọ́ pé ẹ gbogbo yín lẹ́ wọ̀ náà kí ló dé ọ̀hún adémọ́kà bá wọn wọ́n ta lúdò àmọ́ kì í ṣe lásìkò oorun ilé mi ti ń gbé ilé mi ní bẹ́tìlì àti kìnì kò jìnnà rárá. èyí sọ̀kalẹ̀ èyí sì wọ bẹ́ẹ̀ láti kìíní wọ́n sì ń ta nsàlẹ̀ àmọ́ bí wọ́n ti gbọ́ pé alọ́ wọ́n ti pàkínní wọn dé pí wọ́n sì lọ kí o ntí ń jámọ̀ sọ fún yín pé òun lẹ́yìn dìde ń bẹ̀. mo lè wo bọ́ọ̀lù mi èmi gan ń wo bọ́ọ̀lù àmọ́ kì í ṣe kó máa kí náà إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. kitaban mawquta gbogbo ọmọ mùsùlùmí tí ẹ bá kírun wàláhì ìbọn náà bá sori fún yín orí ẹ dẹni wàláhì ìyọ jà gbàlálẹ. obìnrin tí bá bẹ̀rẹ̀ yìí bí wọn bá mọ ọ la tẹ́sìn rẹ ọ̀ mọ ọ la tó o sì tọ́ àwọn àáfàá lọ àwọn àáfàá la kà ló ń bẹ wájú bámu yìí èwo lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ rẹ̀ pé ẹ fẹ́ béèrè ọ̀rọ̀ nípa ìsìlámù tó nígbà náà ẹ̀ kó ìráyè kò sí àáfàá náà tí ọba mọ tí ó fi dán ọlọ́run lókun ẹ tọ̀ wọ́n lọ ni àfi kọ́ jẹ́ woman leader kọ́ ọmọ wa rẹ̀ wo kálukú sápò ọmọ yìí ò sí àmẹ́sẹ̀ ọlọ́run ò yí ọ ìwé obìnrin ọ̀la àsàlátù ọ̀wá lè dá ìyá rẹ̀ wẹ̀ kí ló ń fà ní àsàlátù tó ń lọ ìyá rẹ̀ kú àbí tiktok kí á jẹ́ àyè eríṣiríṣi eyín eríṣiríṣi àyà eríṣiríṣi gbogbo ẹ̀ là ń rí lórí tiktok ẹ níṣẹ́ méjì mọ́ láyé lórí ẹ̀yin obìnrin inú ilé àfi tíkítọ́ọ̀kì òde patí ó patí ìwọ lọ́wọ́ àṣẹ tíkítọ́ọ̀kì eré bọ̀ ọlọ́ọ̀ yá aṣọ ó sì yá sẹ́ni ìwọ àfi ṣe tíkítọ́ọ̀kì tọ̀hún wá rí sẹ́ni pé a a ìyá kínní ni sẹ́ni tí mo rà bọ̀ láti Dubai tí mo yá nu ẹ̀wọ̀n gan èyí ṣètò ìdògún bọ́ọ̀lù ti ṣe dá ọ kí lọ wá kínú ayé hmm. ayé asán. Allah ayé tó ti pọ́ lọ́wọ́ lọ́mọ yẹn ti ń kú lọ́wọ́ tí wọ́n ń wẹ̀ lọ́wọ́ nígbà tí wọ́n kàn wá sáà mọ́ ni. bí wọn ò ti ní mọ tiẹ̀ náà ń jọ kan nù. mẹ́ni àmọ́rọ́dìrì ìsẹ́ẹ̀nì. ẹ̀yin lè fíìmù inú àwọn àárẹ̀ tí yé máa ń ṣe èèyàn. wọ́lá dàwa wọ́lá hàn. tí ó sì lóògùn bẹ́ẹ̀ ni bá ń fọ́ yàn wà ní ẹ lo dága ẹ lo paracetamol tọ́ba wọ lọ́hún tí ó mu ti kú lọ́wọ́ èyí ó sì gbádùn ọkọ̀ọ̀kọ̀ laago ni alihamudulilayi ah mo sì wá laago wa ẹlẹ́kùnrin bá ń tẹ̀ bá àlàáfíà dénú àmọ́ èyí tọ́ba mu ti kú lọ́wọ́ bó lo hundred paracetamol ó kù. inú àwọn àìsàn tí màá sọ wà níbi àdámà tí ò lóògùn ẹ̀ mú lọ lé lónìí wàyí min amuradil kunubi. àwọn àìsàn yẹn òun là àìsàn tí máa bẹnu ọkàn. minihumul kiburiya. nínú ẹ̀ ni moto moto ẹ o èmi moto báyìí èmi mọ̀dà báyìí ìwé obìnrin gbogbo tọ́lọ́mù bá ṣe fún ọ tọ́ ọ bá ṣe moto moto sọ́kọ rẹ lópin ìgbà tọkọ òun bá ń jẹ́ ọkọ gidi tí ń bọ̀ ọ́ tọ́jú ọmọ tí ń ra aṣọ fọ́ ọmọ tí ń ra canvas school fọ́mọ tí ń sanwó iléèwé ọmọ àwọn obìnrin wọ̀nyí ọlọ́mọdé wọn gba ìjẹ́nà lọ́wọ́ ọkọ mi. àmín. obìnrin mi ní tọ́jú ilé ní tọ́jú ọmọ ní ránjẹ sílẹ̀. bọ́kọ bá ti jáde lọ ọkọ lórí gan ńlọ mi ni. mi ní homo ní kìbúrí yá. obìnrin wo ní lọ́pọ̀ ààrẹ ńlọ mutí. mi ní homo ní kìbúrí yá mu ògógóró gbóná. mímí homo kìbúrìyà. èyí ò mu ògógóró òun àmugbó. mímí homo. ẹlẹ́kùn ẹ̀yà àmugbó àdúgbò ní ìbú ìmọ̀fọ̀rọ̀ yín sọ̀rọ̀ ọlọ́run ni. ẹ má fọ́rọ̀ so. mímí homo kìbúrìyà wọlé hawa. àfa kan ṣe wáàzì tẹ́lẹ̀ èkó ẹ̀yin àgbẹ̀gbẹ́ lé fíìmù àfa kan ṣe wáàzì tẹ́lẹ̀ èkó nígbà tó ṣe wá àṣetán lẹ́kọ̀ọ́ ó sọ̀rọ̀ sí gbogbo àwọn amúgbó ṣe gbogbo ẹ̀tàn ọwọ́ àṣetán tí ọ̀ máa lọ wọ́n jẹ́ bọ́ sínú òhuru tán ah, ọmọ èkó láàyè láàhà wọn ò tijú ẹ nìkan kọ́lá bá àdébí ìbẹ̀lẹ̀ ayé báyà ni wọ́n ò tijú ẹ wọ́n sì jẹ́ káàfọ́ ọgbọ́n nu òhuru tán táwọn tí àwọn tó wá wá ti padà lẹ́yìn ẹ̀ tí wọ́n ṣe tán wọ́n sì àwọn ti mọ̀ nà wọ́n á lọ búlọ́ọ̀kì ẹ̀ wájú sheik ẹ̀ tún wá àṣìṣe fún wa bíbá ilé yìí àìṣe bẹ́ẹ̀ á jẹ́ kẹ́ ẹ dá a mọ̀ wọ́n á bá yín wí àfáàn pé kí ni ẹni kó kọ́kọ́ sọ̀kalẹ̀ náà kọ̀dá káfọ́ mọ́tò àfà ọlọ́mọdé ń ṣe àgbákò àfà bá sọ̀kalẹ̀ wọ́n wá ní ẹ fọwọ́ ara yín ṣe máìkì ẹ tó wà ṣíṣe pé àwọn amúgbó ọlọ́wọ́ ó ṣe dáadáa fáwọn àfà wa ń ṣàdúrà túláàsì bẹ́ẹ̀ làáfà ń gbọ̀n àáfàá ní tóun fi kúrò láàrin wọn bóun ti ń ṣàdúrà fún wọn ọkàn òun ìpè lòun ń sẹ́ ó ní wọ́n wá rìkọ́ọ̀dù èyí tó wá bá wọn nú jẹ́nu ó ní wọ́n wá rìkọ́ọ̀dù ó ní bọ́ lọ́wọ́ wá bá wọn ṣe ìmáàmù àdúgbò ni wàá jáde sásìkò náà ìwọ àáfàá lọ́ọ́ láṣìírí oògùn ni wọ́n ní ọ̀dà bọ́ ọ lóògùn púpọ̀ ó di kèfèrí torí bọ́ bá lọ bìkan bó o kà kan lọ bá fóògùn sí ni tó o bá mú dání láti rú ìyá yín tó o délé Ifẹ̀ wàláyì ọ̀ padà ọ̀ la fi kó o mu lọ́ọ́ lọ́ọ̀kọ́ ọlọ́run ó kọ ọlọ́run ẹ wo kínní ọlọ́run ló ní gíun ẹ wo gí pandọ̀rọ̀ ìtì ń bẹ lára gí pandọ̀rọ̀ kéré bẹ́ẹ̀ ti ń wo pandọ̀rọ̀ tẹ rí ìtì ń bẹ lára rẹ̀ òkéré àwọn àfáà wa fi ṣe gàárì tí ó hàn kankan ni kò ní í sìn kankan kankan tọ́lọ́wọ́ ọ̀fẹ́ ń bẹ̀. ọkàn sáájú èkó àwọn pé wàláì ọlọ́run ọba kúkú mọ̀ pé ọlọ́run mọ̀ ìwọ ọlọ́run ó sì ń bẹ ọ̀ ń bẹ ọlọ́run bẹ ọlọ́run ti ń wọ̀nyàn tó fi gun kínní máàsì báyìí ó gùn dókè ọlọ́run sọ pé sọ̀kalẹ̀ toró kù ọlọ́run ò ní fọ̀hún òwò báyìí ni tọ́ba dókè kan tó dérí kodò báyìí ọlọ́run ó sì máa wò ni tí n bá ń bọ̀ rororororo tọ́ bọ́lẹ̀ ọ̀parí ẹ̀nu kò sí lè bọ́ lọ́hùn dáadáa kò sínú ẹni tí wọ́n wà lìjẹ́ náà. wọ́n lè hà wá. ẹ̀yin àfa tíra àwọn bàbá ẹ máa wo tí ń bẹ nínú ẹ̀. Hmm. àwọn bàbá tí wọ́n ti lọ wọ̀ yẹn kò sí i tó lo apé èèyàn tó lo ẹ̀dọ̀ èèyàn kò sí i tó lóun náà fẹ́ wá ayé tó lanú èèyàn tó wẹ̀ nú ẹ̀. tó lóun wá kóun ó gòkè òun wá fame ṣe rí fame ọlọ́run ní búyàn máa lọ kílì ọmọ ọ̀rọ̀ ọlọ́run ní búyàn ẹni ọmọ kéwọ́ ọmọ wa nù lu ẹnìkan òsì ní pè wọ́n sì pẹ́ńtì ọmọ á ní wọlé ọ ládùúgbò mi wọn ò ní pe àáfàá mi pe iná àti gbogbo wọn lọ mi ọlọ́run ò pé kó wá sọ̀rọ̀ láyé bẹ́ẹ̀ sì pé máìkì lé lọ́wọ́ kálukọ́ mọ̀ ọlọ́run ní àmọ́jọ́ tó o bá ti gbà fún sí ọlọ́run ó ní sinmi. minihumul kibriya wal hawa. àwọn àrùn tí máa ṣe ènìyàn ẹ̀yìn lè fíìmù lọ́fà inú ẹ̀ ní mọ́tòmọ́tò ẹni. wal hawa. ẹ̀rí fẹ́ẹ́nu ẹ̀yìn náà sí. gbogbo tí wọ́n lè wí láyé tinú mi ní í ṣe ibà tẹ̀dá jẹ ni. wal gé. ibà tẹ̀dá ni. báwọn ẹgbẹ́ bá ní báyìí la fẹ́ a ẹ wá jírí ẹ wò bá a bá tún wá ṣe báyìí ńkọ́ a bàbá wá ṣe déédéé ara wọn tán eléyìí ni ẹjẹ́ á ṣe a bẹ́ẹ̀ bá ṣe pé báwo lẹ fẹ́ ẹjẹ́ á dìbò ta ló fẹ́ kí bàbá kínní kó ṣe sí àmọ̀nù wa a ẹ̀ka one two three four five six nine ta ló fẹ́ kálájí Buhari ó ṣe sí àmọ̀nù one two tọ̀ ọ̀rọ̀ kù láṣẹ kà èèyàn méjì ní Buhari rí bàbá ara yín mọ́ ìwọ ni chairman ó clear to everybody bó tiẹ̀ fẹ́ pé ọmọ ádámọ̀ áhùwà ti ń bẹ nínú wa ẹlòmíì wà lè gé fóònù ẹ̀ló wàláyé wọn ni aburú aláàfin náwó wàláyé wọn ni aburú alójẹ́ anáwó o èmi ò fẹ́ràn rẹ̀ ẹ̀wọ̀n kan ọmọ ádámọ̀ ó ṣe yìí kò sí tọ́ka yìí pẹ̀lú yìí. wàlgìbà tún. wàlgìbà àwọn àmúradìlẹ̀ kòlóòbẹ̀ àlẹ́gìbà ọ̀rọ̀ ẹ̀yìn gbogbo ẹni tó bá sọ̀rọ̀ mi lẹ́yìn láyé inú mi máa dùn ni ẹ béèrè pé kí ló fà. akaramakallah. kí ni mi fi máa dùn níjú àlìkìyàmọ ọsọrọ mi lẹ́yìn tán gbogbo ẹni tí màá sọ̀rọ̀ yẹn lọ bí àfa àtẹbá ọsọrọ yẹn lẹ́yìn láyìí dá tán àwa ni asàfúlà asàfúlà ọlọmọsà fèrèjì mi o Ọlọ́run ni kò sí tọkẹ mi bí yìí o di ju àlìkìyàmọ hmm. ẹ ẹ rí rẹ wo ju àlìkìyàmọ ọlọmọjà tí wọn sọ̀rọ̀ ni wọ́n pè wá kalẹ̀ báyìí a ọ̀rọ̀ Buhari ọ̀rọ̀ àáfàá báyìí tó sọ lẹ́yìn tó bá forí jìn ọ́ lónìí èmi ọlọ́run ń wò èmi náà forí jìn ọ́ a tọ́lọ̀ ń bá kọ́kọ́ pè mí jọ́lì kìámà Buhari Musa ẹni kábíyèsí ìrìn ọlọ́run bọ́sìn yín sì dìde yín bọ̀ bọ̀ àwọn ọgọ́rùn-ún mẹ́ta yìí ni wọ́n sọ̀rọ̀ rẹ lẹ́yìn wò wọ́n dáadáa èwo ló forí jìn torí ìtọ́ forí jìn ni mo foríjìn èyí tó bá foríjìn yẹn ni foríjìn ìbù nú àìdá tiẹ̀ ìlẹ̀ mọ́ tiwọn ìbù nú ẹnu wọn dáadáa tí wọ́n ṣe wọ́n lẹ̀ mọ́ dáadáa tiẹ̀ torí bá lóun ti ṣe gbàlùkì àmọ́ nù yìí wà á mẹ́ga wò wọ́n báyìí n bá filẹ̀ nìkan lọ́wọ́ tọ́ba lọ́wọ́ pé àà ayọ̀ àmúlá wọ́n yìí fẹ́ pè ọ́ ládùúgbò wa gan bí mo fẹ́ rẹ̀ dé mi lè máa ń pè ọ́ mọ́kàndínlọ́rọ̀ lẹ́ẹ̀dì mo kàn sọ báyìí ìwọ náà ti kún wọn ọlọ́run dà wọ́n nù náà